abdullah ibn amr ibn al-as radiyallahu anhuma àwọn sọ wípé dájúdájú innal arwaha yu'raju biha fi manamiha ila as-sama wọ́n ní àwọn ẹ̀mí wa wọ́n máa gbé gòkè nígbà tá a bá sùn wọ́n máa gbé lọ sí sánmà nígbà tá a bá sùn wọ́n wa gòkè lọ sí sánmà fatu'maru bis-sujudi 'inda al-'arsh wọ́n máa pa àwọn ẹ̀mí wa láṣẹ wípé kó forí kalẹ̀ nídìí àgọ́ ọlá ọlá Allah wọ́n pa ẹ̀mí wa láṣẹ kó forí kalẹ̀ nídìí àgọ́ ọlá ọlá Allah fama kana minha tahiran sajada 'inda al-'arsh tó bá wà ní mímá tó wà ní mímá nínú àwọn ẹ̀mí yìí yóò forí kalẹ̀ nídìí àgọ́ ọlá ọlá Allah wa ma kana laysa bi tahiri èyí tó bá jẹ́ pé kò má sajada ba'idan 'anil 'arsh yóò forí kalẹ̀ níbi tó jìnnà sí àgọ́ ọlá Allah eléyìí túmọ̀ sí wípé kó lè bá a jẹ́ ọ̀kan nínú ẹni tí ó wà nítòsí àgọ́ àgọ́ ọlá jẹ́ni tó sì pọ̀ máa ṣàlùwàlá ṣáájú kó tó sùn. àwa náà sì mà ikpe ọlá ńlá ó fún ẹni tó bá ń ṣàlùwàlá ṣáájú kó tó di sùn ọlá ńlá wípé ká ṣàlùwàlá ká tó di sùn yùn olú ẹlẹ́dàá wa ó máa fi ń dáàbò bóyàn ó máa fi ń léyàn kúrò nídìí ó máa fi ń jẹ́ tẹ́nìkan bá sọ fún wa wípé o máa ń lálàkàlà o máa ń rírì kórì lójú ọrùn o máa ń rí i pé wọ́n ń lé òun o máa ń rí i pé wọ́n ń fọ́ gànà o máa ń rí pé wọ́n ń fò ló ń jẹ́jẹ́ lójú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara ń táwọn ọkọ òun náà ní pé kó tó sùn rí pọ́n sálò àlá kó tó sùn rí pọ́n sálò àlá kó tó sùn torí pálò àlá tó bá ṣe olúwa máa fi dáàbò bò lọ́wọ́ gbogbo àwọn shayatinul insi wal jinn àwọn àlùjánu èèyàn àti àwọn shayatin shaytani èèyàn àti tàǹjànú ẹ rí i pé kò jẹ́ nǹkan tó rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn kásàlù àlákótó di paṣù bó bá ti rẹ̀ wọ́n tán bá fẹ̀gbẹ́ lélẹ̀ àṣùbà ní ọ̀làjà eléyìí ọ̀dà tó ká gbìyànjú láti rí i pé à ń sàlù àlákótó di paṣù. bákan náà nínú ẹ̀kọ́ tí ń bẹ fún oorun nínú ẹ̀kọ́ tí ń bẹ fún òun náà ní ká rí i pé à ń túbá ṣáájú kó tó di pàṣù ká máa túbá ṣáájú kó tó di torí pé ẹni tí òde rẹ̀ bá pẹ̀lú ọ yẹ kí nítorí pé àìmọye èèyàn iná ni wọ́n máa tà tójú oorun dójú kú ọ̀pọ̀lọpọ̀ ní tó bá ti sùn àwọn odigbésenu odigbésenu odijọ́ gbẹndàlùkìyàmù odigbòóse odijọ́ gbẹndàlùkìyàmù àwọn òtún ní bá wa gbáyé má bẹ́ẹ̀ ni a sì mà ìpẹ́tẹ́lẹ̀ yìí bá dá wa lójú tá a mọ̀ ìpè ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn ẹni tó ṣe pé tó bá ti tó bá ti sùn ó ti kùnù yóò da púpọ̀ wípé kọjá wípé àwa ká tó di paṣù ká máa túbà lọ sọ́dọ̀ Allah ká tiẹ̀ kọ́kọ́ ronú nípa ń tá a fi ọjọ́ òní wá ṣe látàárọ̀ tílẹ̀ fi sú tó fi dìgbà tá a sọ pé a fẹ́ sùn kí la fọjọ́ òní wá ṣe náà rí ṣé dáadáa ni àbá ìdá katuba túbá lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tá a fọjọ́ òní wá ṣẹ̀ nítorí ká lè bá àtún nípalẹ̀ má di ọ̀la kó jẹ́ pé a ti di àtúnbí nípa pé àwọn ẹ̀ṣẹ̀ wa taná a ti tọrọ àforíjì nípa rẹ̀ má wàá ọma lórí ẹ̀ṣẹ̀ tó fò ní dánìkan pé ìgbésí ayé rẹ sẹ́yìn látijọ́ àtipó ti bàlágà tó fi dòní yìí wọn náà rọra fojú sùnùkùn wò ṣé dáadáa rẹ lọ́pọ̀ jù ni àbá ìdá rẹ ṣé àṣepalẹ̀ máa ti rọrùn wọ rẹ òun lọ́pọ̀ jù ni àbí àṣeráyé gbé nìkan iná ní gbogbo òṣèṣì rẹ jẹ́ni tí ó túbá lọ sọ́dọ̀ Allah ọ̀pọ̀lọpọ̀ ti sùn wọ́n ti sùn wọ́n sun àsùn díjọ́ gbẹ̀ndàlùkìyàmàn àtọ́jú oorun làwọn ti lọ torí ẹ̀ jẹ́ni tó ṣe wípé ó jẹ́ kí inú rẹ ọmọ gẹ́gẹ́ bí òde rẹ ti ṣe má má jẹni tí ó tanra rẹ dànù nípa pé ò ní mójútó kọ̀kọ̀ àti gbangba rẹ ọkàn jẹni tí ó dààmú ó ti rẹ̀ mí járe ẹjẹ ń lọ sùn ó rí ọ tí ọ lọ sùn ọmọ àgbà tẹlómi ti sùn nù sàárè ni tẹlómi ti lé lẹ́gbẹ̀rún ọdún tó ti sùn sínú sàárè tí ń retí ijọ́ gbẹ̀ndàl kìyàmà torí de eléyìí oorun tó ríyìn òun fúnra ara rẹ̀ kọ́ lọ́ bàbàrà àfi téèyàn bá tẹ̀ láwọn àlànà àlàkalẹ̀ eléyìí tẹ́sìn Islam mú wa nípa oorun tá à ń sùn kó lè bàa jẹ́ dáadáa fún wa kó má jẹ́ fún wa.